tó rántí nínú sẹ́nà bí sọlọ́lá àdìsẹ́lá tí wọ́n bá sọ. nínú ọ̀rọ̀ tí wọ́n bá sọ ọ̀nà ni pé wọ́n sọ fún sẹ́nà tó bá bẹ̀rẹ̀ ẹran ó bẹ̀rẹ̀ ẹran rẹ̀ pẹ̀lú àlùwàlá àlùwàlá tó ṣe láti pé lẹ́yìn rẹ̀ kó dojúkọ àlùfẹ́lá wọ́n sì tún kọ́ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ ẹran ó ti tẹ̀ gbé láti mọ̀ pé ìjọba lórúkọ ló tẹ̀ gbé rẹ̀ كيف سوى من حديث رفاعة ابن رافع قلنا لك وصيته الله أكبر أما قلنا رسول الله صلى الله عليه وسلم في كفك الزبار ونحن القرآن ثم من الرواية وكذا بك جميعا قلنا لك كفك قال النبي صلى الله عليه وسلم ثم ثم اقرأ ما تيسر معك من القرآن تنتظر والله إن بسألوه من القرآن إن بسألوه أني يسألوه أحاسوري ليس ما سيكي إذا تبقى كيانا أنت أحاسوري من القرآن أنت أحاسوري إذن أنت أحاسوري أبي أنت سيكي ويا أحاسوري إذا أحاسوري لا تكمل كي ثم تمام كيانا لا يبقى غيره وليس تخدع حتى تطمئن راضئة أين ويكون ركوع تجد إقرابات ní rírùkú rẹ̀ eléyìí ó jẹ́ ti àrùkú láti gbé nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣáájú àlẹ́ ìṣòro wà ní ìṣẹ̀lẹ̀ wọ́n tọ́ka sí àlùfẹ́ náà. الاطمئنان يترجم الكتاب ضرب عليه يجب إذا لا تركوع تركوع لا تدور سكين إذا لا تسجد تسجد لا تدور سكين إليه ọgbẹni òkèké ọjọ́ ọ̀ràn ìpínlẹ̀ mójútó nínú wa yàtọ̀ sí ẹ̀sìn ti sọ ní alùpàdé àlùkálẹ́fẹ́ ibi kẹ̀sì dandan onídìbò àfarabalẹ̀ ìjọba ti ń kú àdìgbòrí sókè lẹ́ẹ̀kan náà ilé ìtàkùjú wa ni mo tún náà tẹ̀lé Muhammad sọlọ́lá àdìwà òṣèlú. lẹ́yìn rẹ̀ Umar fara àtúntà tààtẹ́bí la kọ́ àdínà nítorí sókè láti rò kú títí tó fi dúró dọ́gba. Bàbá kàgbéèsì á rí i pé nígbà tí ó bẹ̀rẹ̀ rẹ̀ ìdúró ló fi bẹ̀rẹ̀ wọn ìdúró náà ló fi ké súrà tó gbàdá ìdúró náà ló wà ló fi ké súrà lẹ́yìn gbàdá lẹ́yìn tó rò kó wọn ló fi gbórí sókè tó ti dé dúró eléyìí fi hàn wá ìdí lábẹ́ òfin kò sí ìyàtọ̀ láàrin ìdúró tá a dúró síwájú ká tó rò kó wọn àti ìdúró tá a dúró lẹ́yìn rúkú ìkíní kejì wọn orúkọ tí ń jẹ́ ni kíni àlùkìyà orúkọ tí ń jẹ́ ni àlùkìyà torí ẹ̀ bó o ti ṣe ṣe síwájú kó tó rúkú tó jẹ́ pé ìdúró ló wà lẹ́yìn náà la fẹ́ kó o ṣe lẹ́yìn ìgbà tó bá kúrò ní rúkú nítorí pé ipò yẹn náà rúkú ìdúró náà là ń pè é eléyìí ló fà á tó fi jẹ́ kí wọ́n ti àwọn olùmọ̀ ṣe apọn ẹnu nípa ìṣòro láwọn gbé ọwọ́ wa sí ní ìgbà tá a bá dìde ìrànwọ́ láti òkú ọ̀ láti gba owó ìpadà ní sí ìgbà ìyàwó àtàgbé ní tẹ́lẹ̀ wàá kọ owó ìsílẹ̀ nígbà ríkà tó sì yé wa nínú táwọn olùmọ̀sọ mẹ́ẹ̀. ó ní pé ìyapa yẹn sábàbí rẹ̀ ní pé ṣé ń tá a ṣe lẹ́yìn ìgbà tá a kúrò nínú ṣé dúró ni ń pè é àbí èsè dúró. ẹni tó ní èsè dúró ni ń pè é. ó ní àbùkátà àtọ̀ owó padà sípò tọwọ́ wà síwájú ká tó rò kúrò náà àwọn ìgbìmọ̀ láti ní èyí tá a ti kátó òkú ìdúró ni èyí tá a ti tún ṣe lẹ́yìn òkú ìdúró náà ni wọ́n pè náà wọ́n ní alukọ́wùlù fi kìyàmí alukọ́wùlù fi kìyàmí ọ̀pọ̀ ìṣe dáadọ́ nípa àdúró kan náà láti sọ nípa àdúró mi ilé ìdúró náà ti pé máa kọ́ bí ọ̀rọ̀ owó wáyé. قيام وما بعده كذلك انت في سواجبة ركوع بدون منطق انت تنبه لا يكون بدون منطق انت تقول kó o tó kó o lórí ìdúró iná àlá àkóso pé kó o ṣe lórí ìdúró tó ń bẹ lẹ́yìn àkókò lè dá lórí gbígbọ́ wọlé àyà àbá ìgbọ́ wọlé àyà. ثم إن حديث وائل بن حجر رضي الله عنه أني أو يا نبي صلى الله عليه وسلم ní lórí lórí ìrún ẹ̀yà àti kọjá pé wọ́n ká ọwọ́ ọ̀tún lórí ìtòsí wọ́n gbé lórí gbáyà. láàárín wọn ní ìdúró lórí ìrún ẹ̀yà àti pé wọ́n gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí lórí gbáyà tẹ́ńtẹ́ ń bẹ níwájú òkú wọ̀ tó bá dẹ̀ dúró láti rí pé ń bẹ lẹ́yìn òkú náà kọ́ ìdúró lọ náà kò sí àtúntò láti ló dé tì tọ́ léyìí ọ̀rọ̀ oṣù bẹ̀rẹ̀ ẹwà àdìgbà yẹn àtà àtẹ́dínlá ọ̀ọ́dínlá nàró láti òkú títí tó fi dọ́gba ìdúró lọ àpò ó túmọ̀ pé ìdúró náà ní ọmọ ẹgbẹ́. ọlọ́pàá àti ọmọ tí wàá fọ́ ṣe mẹ́ta lọ sáré pé ní ẹbí tó a tẹ̀lé ń àkọ́rọ̀ ṣọ́ọ́kú ẹni tí ń dàkọ́rọ̀. nínú kíra yẹn wọ́n ní lọ́dọ̀ àwọn ẹni ń bẹ lẹ́yìn òkú wọn àwọn ẹgbẹ́ ní ìyá àwọn ń pè ní kíni ọwọ́ màtọ́nù. àwọn pè ní ọ̀húnmà kan ọ̀húnmà kan ní àwọn òkè lọ́sẹ̀ yá àwọn òkè lọ́sẹ̀ yá ló wá wí èyí àwọn àti ìrìkè àti àti àti ìlà ọ̀hìnmà wọn náà kò sá àti ìrìkè rà nítorí yìí pé òṣùpá wa pè bẹ́ẹ̀ wọ́n ti torí ẹgbẹ́ òjò máa ń ra wọn. torí ẹgbẹ́ yìí ẹ̀yìn pé ní ọ̀húnmà wọn àgbẹ̀ ní pé yàn láti kà á. torí ẹ̀ níbẹ̀ yẹn àwọn tó ń gbé tó bàtà àti pè ní kọ́mọ̀mà ẹ̀ bá tọ̀ ó ní pé ìdúró nù tó ti gbé àtìkí àkùrọ̀ á níbẹ̀ àkíyèsí ti àkùrọ̀ kọ́lọ̀ nínú ẹ̀ làwọn ti pè ní ọ̀ọ́mà ní kìí ṣe ìdúró. agbọ́dọ̀ ìkí àkùrọ̀ á nílẹ̀ ìrùkù ẹ̀ wá sàkùrọ̀ kọ́lọ̀ níbẹ̀ lórí ẹnìkan nínú àwọn ọmọ tí náà tí wọn kọ àkọlé lórí ọ̀rọ̀ tó wà ní náà nínú àwọn àlàbíyà náà ó yá ọ̀rọ̀ yìí tó ṣeré yìí. nítorí pé kí ẹni tó kírun bá ṣe سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ẹni tí kò ní parí gbọ́dọ̀ àti níbo àti níbo sísẹ́mi àwọn ọlọ́run ẹ̀ṣẹ́ أعطيه ما جمع أقول وأنت ربنا ولك الحمد لن يقول يعبد روح ربنا ولك الحمد إلينا يقول أحكم الله قلت له فائدة مدار قيامنا لنا وجه ولا أعطيني قولنا nítorí wọn ìpín alukurani bẹ kò sí gbólóhùn àkọmọ bẹ ọkàn ní ànàfíà náà wàá pèsè àgbà ẹwù dáadáa wọn lè torí pé ẹni tí ó sọ pé ní àwọn ọ̀rọ̀ ìsámi àpò ní parí wíwí àti nígboro ìwọ yóò ti wá fi ẹ̀sùn sọ rọ́bẹ̀nà wà lọ́sẹ̀ hàn tí ìbá ti wò. yàtọ̀ sí ní ẹ̀gẹ́ tó lọ́kọ́ náà wọ́n ti hàn tó láti ẹ̀rẹ́ ìrìn àti ìgbà àfọ̀dúkọ̀ tó wà sánà tó ń kárò. ẹ̀mẹ́tẹ̀ kí ló ń tẹ́lẹ̀ lọ́nà wà lọ́sẹ̀ àti ìgbòho eléyìí ọkọ̀ kí ni kí kì í ti tẹ̀sí. حكى من السماوات ومن الأرض ومن ما بينهما ومن ما شئت من شيء أهل الثناء والمثل أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجسم كالجسم بقولين bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ àkọ́rọ́ ẹ̀sùn pólítì kan nínú àwọn oríṣi púpọ̀ tó wá látọ̀dọ̀ àtẹ̀lẹ́ sọ̀rọ̀ láti lọ tí wọ́n máa wí ní dúró yìí. rẹ̀ ló ti jẹ́ pé gbogbo tí wọ́n ti torí rẹ̀ pé ìdúró yẹn tí kìí ṣe ìdúró bẹ́ẹ̀ yọ̀ kàmẹ́. eléyìí tí wọ́n sọ pé kìí ṣe ìdúró là ń pè é láì kò yàn dandan kí lọ́ọ̀tà tó yẹ kí ìpínlẹ̀ ìlú oníṣẹ́ ìlú àgbà ní bí ìmọ̀ tiwọn. nígbà wọn kò kọ́ á kò kọ́ á ò ń bẹ̀ ọ̀ sọ́dá àwọn àlàbíyà. torí kí bọ̀ kọ́ á láwọn sọ ìpínlẹ̀ àlàbíyà tó lọ rí. dábàá sí àlàbíyà nìkan kò kọ́ á àwọn yòókù ń kọjú àdá lẹ́. nígbà wọn kò kọ́ á يمكن بينه يكون يدلو فقال يقول به فقال حنفية فقال حنفية كلمة أقول أسنو كلاما أقول ما وسنقول على أمر وفي في آه تبي يدعى كي ويحاكم عنه لا تكيك يدلو يدلو تقي فالسميع الله من حمد أسناك ونيو على أسنو يدلو كما ترسي صور ربنا ولك الحمد كان وانقل لي يمكن بدون أقول ẹ̀yìn ìdúró fún àtijọ́ àgbáyé fún ọ̀gá tó mọ́tẹ̀ kìí fi dúró fún ìwà àtàkọ́ mọ́tẹ̀ náà lọ́sọ̀rọ̀ ti eléyìí ẹni wọn máa lé lórí kọ̀ọ̀lá gbàrà tí ẹni tó sọ ikú kó dá owó padà kò tọ́wọ́ wà tó síwájú òkú tó wọn bá sọ yìí pé àìdáwọ́ padà síbẹ̀ lẹ́yìn òkú bíbí àná kò tó sọ yìí pé òní dá padà àti kò sì tọ́jú ẹni tó sọ yìí ta lórí ara wọn tó fi síta lórí ara wọn kí ni ìgbèjìlá abẹ́rẹ́ lọ́dọ̀ sí. Eh, ìjọba ìjọba ló ti sọ àti ọgbẹ́ ìbílẹ̀ ó lórí sọ wọ́n tẹ́lẹ̀ lọ́ ọ̀dà ti wá bá di tì

jẹ́rìí ti jókòó ti wà nínú ìwà. Ìrọ̀lú kan ti jókòó láàrin orí kẹlẹ̀ lédè ibi tọ́wọ́ wà iná ni ọ wà tí wọ́n bá jókòó nínú oko ti àdáyà. Ẹ̀dọ́ lọ káwọ́ tó ń bọ̀ kàkọ́kọ́. Ìṣẹ̀lẹ̀ ọ̀kọ́ ìjà ló ń gbèrè. Òjò ti ti wá bẹ́ẹ̀ náà ni ní ìgbà tó bá dé pé ìforíkalẹ̀ lọ wà. Tọ́mọ kókó kó ìforíkalẹ̀ láyé ọwọ́ náà kọ́ olóòdì èyí tó síwájú rúkú ọgbọ́dọ̀ yàtọ̀ sí ètò ìbẹ̀lẹ̀ rúkú lẹ́yìn. àti wọn pèsè bí àtiwá wọn máa lórí wípé káwọn ti yàtọ̀ láàrin tọ́jọ́ra wọn láti má fi tí ọ̀jọ́ra wọn wéra. ìrẹ̀ ìgbóni lé ìgbóni lé náà wọ́n ní ààrẹ tó sọ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ láti sọ pé bídí àkọlù àkọlù sí òṣèṣì máa máa sọ. wọ́n ní àìsàn máa máa sọ ọ̀rọ̀ ẹni tó bá wù ilé ìgbà ti sọ náà àwọn tó ń lò ní òun sọ. ẹni tó kọ̀ sọ kò lè ti dànù nítorí pé àìlẹ́ni tó sọ kò ní àfikẹ́ nìkan sọ. tó a ti mà nínú òfin ìṣẹ̀lẹ̀ rà ibi tí kíkẹ́ nínú ọ̀pọ̀ àtọ́ra rà ẹ̀rí kan wá ní ní gbogbo dúró àárín ìdòdúró rẹ̀ àti báyìí. tó a ní fi tẹ̀síìdì rẹ̀ kí n lọ sí àti ìgbàgbé ìdúró tó síwájú òkú lọ́gbà nínú yàtọ̀ sí ti ń bẹ lẹ́yìn òkú àkẹ́rì òkú àtòkútẹ́ nìyẹn. ìrẹ́ tó ti jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ ti ń bẹ ẹni tó káwọ́ padà tí orí báyà rẹ̀ lẹ́yìn òkú kò sí bẹ́ẹ̀ tó dáwọ́ rẹ̀ lẹ́yìn òkú ọ̀gbẹ́ ìwọ̀n àdúgbò àkànṣọ́ra rẹ̀ ló dé wọ́n ti bí dàtàrí láàrin náà. kó lóyún ọkọ̀ tó mẹ́kọ̀ọ́ ìlà ìwà ìrọ̀lá rẹ̀ kọ́. Ìfẹ́ ìgbẹ́jọ́ sọ̀rọ̀ ọ̀dọ́ ló dá mi lò fún àgbẹ̀ dájú dájú lọ́wọ́ àgbẹ̀ ẹ̀yà dájú àlẹ́yọ̀ àmẹ́ ìṣòwò àlùsọ̀rọ̀. Nítorí wọn lọ sí ilé yìí, ó náà lọ́rọ̀ àlùsọ̀rọ̀ àṣẹlẹ̀ ní ìmọ̀ta kàtà kàtẹ́lẹ̀ ọ̀ọ́ìmá lẹ́yìn náà lórí sókè láti òkú títí tó fi dúró lọ́gbà dúró yìí. Tòmọ́tò lẹ́yìn ìgbà tó bá ti dúró dọ́gba ẹ̀sìn àwọn yóò dá pọ̀ sórí àwọn ọ̀nà ìkànnì ọ̀rọ̀ gbaná lọ́rẹ́ pẹ̀lá. wọ́n ti sọ́kú wá sí ọ̀dà náà ní ilé ìgbèrè máa mọ òbí eléyìí ní sọ̀wọ́n òbí ọ̀tọ́ àti gbogbo eléyìí. nítorí tí ìjà náà ní tọ́ka sí nínú àdéhùn gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ti sọ ọ̀dà nìkẹ́ni wà á dìbò àtúnṣọ́lá àtúnṣọ́lá sọ̀rọ̀ ìwò sọ̀rọ̀ àwọn tó jọ rẹ onígun tó lè tó bá ṣe ìrùn òní bẹ́ẹ̀rù àlejò kọ̀ àti ìlú bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ọ̀pá yìí ní wọ́n yẹn lọ alọ ẹ̀yẹ náà kò tẹ̀lé àwọn ọ̀nà àyíká ẹ̀sìn náà kò tẹ̀lé kò sí máa à àwọn sọ pé àìsí máa ti kan kò sí máa ti kò sí máa ti rẹ̀gẹ̀dẹ̀ ni kò pé wa bẹ́ẹ̀ kò sí máa ti kìí ṣe súnà ló fi lẹ̀ àti àwọn kọ̀bọ́ọ̀nì lànà ìfẹsẹ̀ kó fi ṣe wọn dáadáa. ó túmọ̀ sí pé mímẹ́ ẹtí ọ̀rẹ́ lẹ́nà ó ní ṣe pẹ̀lú wòkúrò xalẹ̀ ní ìfẹsọ̀rẹ́ àti yìí fi ìjẹun níbi kọ́rọ̀ ẹ̀. mímẹ́ ẹ̀yẹ ọwọ́ rẹ̀ lágbára irú kò sí àwọn ọ̀rẹ́ ìfẹsẹ̀ kó ṣe. ìgbọ́dọ̀ pé ó ti jàpùjàpù ní ọ̀pọ̀ àmàlẹ̀kí ìlú pọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ń lóyún tó jẹ́ pé wọ́n á kó àwọn àrùn yẹn jọ dáadáa àti tó máa fẹ́ kí wọ́n yà tó mú ọkọ̀ lọ́wọ́ ìṣẹ̀ lórí wọn bọ̀ wọ́n fẹ́ kí wọ́n bọ̀ lórí láàrin tó mẹ́ta yóò ti lé ẹ̀ẹ́dì kíkà àárín ọ̀gbà tó kí wọ́n lọ́wọ́ ìṣẹ́ àti ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ló ti kí gbogbo àwọn rákà yìí tó ìlú rẹ̀ ni tó ọmọ ọmọ kó tó parí ọmọ tó bẹ̀rẹ̀ sí ké bá tẹ̀. nínú àwọn eléyẹn ìdájọ́ ó fi pa àwọn ìtọ́jú ọ̀ràn yẹn àwọn olùkọ́ àwọn ẹ̀sìn ẹ̀sìn láti pa ìtọ́jú ọ̀ràn ẹ̀sìn pé kó tó wọ́n jù tó bá ń wó yẹn lọ́ọ̀kan láti ṣèdájọ́ kó kí ọ̀dà kó kí ọ̀dà òun náà ní Débi pé bóyá òfin tẹ̀sẹ̀ sí ìwòsí ẹni òfin tẹ̀sẹ̀ sí ìwòsí ẹni tòjú, eléyìí ń kó lè fẹ́. Ọ̀tọ́rí kí òun tó lè ó ti rò kú láì. Ojú ó ti lọ sọ́run sọ̀tọ̀ àti òun lè léyìí. Ìjọba bọ̀ ti pé òun lè léyìí. Sọ̀rọ̀ ẹ̀ kì í mọ̀ ti bẹ́ẹ̀ lọ. Abẹ́jọ́ kúrò kalẹ̀ lákòókò dípò kọjọ́ kò ní ọmọ ọmọ àpọ̀ tó fẹ́ torí náà láàyè. ó ti kórè lọ kíákíá pé ìlú wọn pọ̀ bàjẹ́ ìlú eléyìí ló ti tẹ̀ sí ọlọ́ọ̀kan pé eléyìí ń kọ́ kò kírun ó wọ́n ní kó mẹ́tíọ́dù àti àtọ́kọ́mọ ìlànà sàdídà wọ́n ní kó wọ́n forí kalẹ̀ lẹ́yìn ìrùkú forí kalẹ̀ wà á máa bẹ ní ìforíkalẹ̀ títàrà rẹ̀ ó fi balẹ̀ lórí ìforíkalẹ̀. Máa bẹ ní ìforíkalẹ̀ títàrà rẹ̀ ó fi balẹ̀ nínú ìforíkalẹ̀. Tó ti kọ́ ẹnu ní ọ̀nà tí máa bá ìforíkalẹ̀. Ó kàn ó dé ẹlá ti di orúkalẹ̀ láti di kíákíá. Kí á máa máa lọ́kàn wá jẹ̀mọ́ àti kó dá orúkọ yẹn. Ẹjẹ́ á jẹ́ wà lọ́kàn wá pé wọ́n tẹ̀ kọ́ lọ́rùn ẹlẹ́dàá mo tẹ̀ bọ́lọ̀ wọn ẹlẹ́dàá mi sẹ́nu kọ́ ẹ kí n farabalẹ̀ àbí ẹ kí n farabalẹ̀ tó ẹ kí n farabalẹ̀ ẹni tó tẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ ẹ kó lè farabalẹ̀ ẹ wọ́n ti ìgbà tọ̀gálẹ̀ sí àwọn èèyàn rẹ̀ bẹ̀rẹ̀ tó o ti tọ̀gálẹ̀ ẹni tó ń mú tọ̀gálẹ̀ fún ẹ kúrò níta mo ò tí ì rí ọkọ̀ tọ̀gálẹ̀ dáadáa ó ti di dáadáa pé a tó ń kí mi náà nìyẹn láti ìwọ́n ti kí mi ó tọ̀gálẹ̀ mẹ́rin mọ lọ́rọ̀ bọ̀ sí ìdọ̀bálẹ̀ mọ lọ́rọ̀ bọ̀ dédé tí yóò kọ́ dédé ìdọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ mẹ́rọ so that wà á fi prove wípé yẹ ó fi kún gbó yẹ. báwo wá ń tí wọ́n wà lọ ọ̀rọ̀ ẹ̀yẹ ta ọlọ́wọ́ bá tó dá ọ ọlọ́wọ́ bá tó kó gbára dálẹ̀ bọ̀ látàrí gbogbo ìkàlẹ̀ ọ̀rọ̀ orí sọ ẹ̀mọ́ tọ́tọ̀ ọ̀rọ̀ bí wàá di àkọ́kọ́ gbé àgbàdo jẹ bọ́lá ń kájú lọ kí orí kalẹ̀ kó o ti bẹ́ ní orí kalẹ̀ rẹ títí tààrà lè kalẹ̀ ní orí kalẹ̀. ìyẹn ní gbígbà àti àbòsí. ẹ̀sìn mà ìgbé wà tó wá tó orí kalẹ̀ ètò kọ́kọ́ rẹ lọ ọ̀rọ̀ ti tẹ̀sí ẹ̀. nígbà tí ìgbà yẹn ti tẹ̀sí ìjọba ẹ̀ ti wà ní bàrà rẹ ti kalẹ̀ ní orí kalẹ̀. ẹjẹ́ náà wọ́n mú ìtumọ̀ wá sí ìwọ̀n wa èyí wọn mú bàjẹ́ iṣẹ́ tí ò lẹ́yìn la iṣẹ́ tí ò bá ti lẹ́yìn la kìí sára sí wọn. Òwò ní kí n máa kí n máa fi ara sí ọ̀ kí n máa ṣàkíyèsí bọ́lá ọ̀la ni kò tó kí máa fọkàn ró ike mọ̀ ní ọ̀rọ̀ kò ní dáa kí n máa máa fọkàn ọ̀sùn tí wọ́n bá ń fara lásán tẹ̀lé láti àdébí mọ̀ wọn ìdí èkó ìta tí wọ́n bá fi mú ọ̀sán kúrò lára rẹ̀ èmi gan alára fúnra ara mi wọ́n máa ń lè fún àmì ní lára tí èmi ti sàlámù pọ̀ mọ́ àtúntà tó ti pọ̀ wá wà tẹ̀. Ṣé ìlà sàlámù? Gbèké ìwọ̀n náà ti fún àtijọ́ kọ̀ọ̀kan kò sí ṣe sí àrísìn bẹ́ẹ̀ ilé ìlú wọn fà ló fẹ́ pé wọn á tó ọ̀rọ̀ òní wọn á ti ta lójú ó kó bá tẹ̀ kó ní máa ta ló tẹ̀ fún tó bá forí kalẹ̀ òní máa ta ló forí kalẹ̀ fún ilé ìlú máa ń bí kásí ló máa ń bí kásí dàbídàbò nínú pípa alábàlẹ̀ pẹ̀lú pípa bàbá lọ ìtumọ̀ pípa ọmọ wa sílẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àti ọ̀rọ̀ ìgbéra ẹ̀kọ́ kó lè tẹ̀lé fi bẹ́ẹ̀ fi tó dá fún wa tó tuntun láyé àkọlọ́ wa kó wọ̀ yọ̀ lọ́rùn yìí ilé tó mọ̀ ti fẹ́ fún wọn kó wà ní gbangba yóò tún máa ṣe fún iṣẹ́ nǹkan kíkà lè yọ̀ lọ́wọ́ rẹ̀ má ti bá ti mú tó máa ti kọ̀ ká tẹ̀lé bẹ́ẹ̀ wà nígbà ṣe fún àkọlọ́ ìjìnlẹ̀ sí ọ gbogbo wàhálà burúkú tí ṣe tán máa ń sọ sáà mẹ́rin lọ́kàn máa fi bẹ́ẹ̀ sí wọn jẹ́ òmìnira yìí lára rẹ̀ eléyìí àwọn tí wọ́n máa rí ìsinmi kí wọ́n máa fi ìsinmi fún ọ wọ́n yàtọ̀ sáwọn ẹni tí wọ́n ti fún ìwà nísìnyí. wọ́n á ti sáwọn ẹni tí wọ́n fún ìwà fún ẹ̀ àti fún ìtajà sáwọn fún ìdarí. ṣùgbọ́n ẹni tó dé pé ìrún ti ti sinmi fún kò ní fẹ́ fọ́n sálámù. lọ́wọ́ àti òtúmọ̀ sí kí ìmọ̀ ọ̀dọ́ sálámù sálámù tó wàá fi wá náà wà pé kó o tún ọ̀rìn rántí àárín ọ̀yẹ́ wọ́n ní kó forí kalẹ̀ kó wá sẹ́kọ̀ọ́ ní forí kalẹ̀ títí tó fi ní ìfarabalẹ̀ lórí forí kalẹ̀ yẹn. ثم ارفع حتى تطمئن جالسا لين تلتك لين تلتك ما وعد يدك تتسيو في مين ìfarabalẹ̀ lórí ìjókòó ìjókòó tó ń bẹ láàrin ìforíkalẹ̀ méjì eléyìí tọ́ka títí tá a bá lẹni tó kírun tó forí kalẹ̀ tí ò fi ìjókòó la ìforí kalẹ̀ méjèèjì tí wọ́n á ti ní ìdájọ́ fún un rẹ̀ láti ọ̀rìn ẹ̀ ti bàjẹ́. nítorí ìrànlọ́ tá a ti tá a fi ọ̀kan nínú orígun lẹ̀ láì ní wá ìrànlọ́ bẹ́ẹ̀ ò lè jẹ́ àrùn tó ṣe kí ni lọ́la làjọ. torí ẹ̀ ẹni tí ìjókòó kọ́ farabalẹ̀ láàárín ìforí kalẹ̀ méjèèjì ṣe ló ń tẹ́ra rẹ̀ oníṣòro òkè ọ̀rọ̀. ثم اسجد حتى تطمئن ساجدا لين أخبرك أنا لا تجي تجدون فأبالي أرى na بالي لين أخبرك أنا إليه ناس ما تبين ẹnìkan oṣù ẹgbẹ́ mi rí kásá ti fi hàn nípa àforíkalẹ̀ tọ́lọ̀ ní ọ̀ká ti tó ọ̀ká ti tó àwọn méjì méjì ìwọ bẹ́ẹ̀ náà tó kírun fáwọn èèyàn ó wá gbàgbé borí kalẹ̀ lẹ́ẹ̀kan nínú ọ̀kan nínú àwọn aráta àrùn wọ́n ti sọ àrùn wọ́n ìgbà tó parí rẹ̀ lọ́dún tó wá ṣe tí ti kókó lérò wípé títí lọ́dà ni ẹni òun ké sí ti gbé ipò tí lágbára rẹ̀. Ṣé ẹ fi orígun sílẹ̀ nínú ìdíjú sáwọ́ rẹ̀? Torí ẹ̀, ìmáàmù tó ti bẹ́ẹ̀ ló fi ra ìrọ̀rùn rẹ̀ sáyẹ̀. Ọgọ́dọ̀ ọgọ́dọ̀ jẹ́ ibi tó ṣe pé máa ń gbéra káàkiri parí rẹ̀ wà forí kalẹ̀. Nínú àtàyà tó ti rán létí wà forí kalẹ̀ ní ìmúṣẹ́ wà á ti wà fún àtàyà tó wàá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sára rẹ̀. tó bá ti tẹ bíráka kínú lọ bíráka ti dúró ti tẹ̀lẹ̀ bíráka kẹta tí wọn bá bíráka kẹrin bíráka mẹ́rin ló ti tẹ̀lẹ̀ á lè padà sí bíráka yẹn wọn ti ká tó so wàá bíráka ní ibi kó ètò ìgbàgbé tó tó ń gbà yẹn pàtàkì èsì rẹ̀. ilé ìròyìn wa mọ̀ pé ọ̀nà ìlú jẹ́ kápákápá kéèkì ike púpọ̀ nínú àwọn àyè tó ti jẹ́ bẹ́ẹ̀ fáwọn èèyàn bẹ̀ ọ̀nà tó àwọn ẹni tí ń kírun lẹ́nu tí ń àwọn ẹ̀jẹ̀ máa ló ṣe máa kọ́ Ọ̀gá Lábẹ́dá ó kọ̀ kó ló ayé àdúgbà rẹ̀. Ṣé wọ́n kàn án? Ṣé wọ́n là kàn án? Wọ́n lè máa ń lọ. Wọ́n lọ yá ìsàlẹ̀. Lórí ọ̀rọ̀ dáṣẹ̀ lè máa ń. Wọ́n máa ń kéde lọ́rọ̀ tí wọ́n. Àbí èyí wa. ولا لا يقوم صلى الله عليه وسلم يؤم الناس أقرأهم لكتاب الله إذا ما القرآن الكريم يسمعون من كتب المناطق أقرأهم لكتاب الله دول الفقهاء غير المالكية وأن أقرأ الصحابة أتقرهم أنتم القرآن الذي يسمعون بعد ولم مما لقوته إذا يؤم الناس أقرأهم لكتاب الله أي أفقههم الإمام مالك بوي كي يعني توت لازم يكفي وما يدرك كل ما يكفي وانا انا الامام احمد انا وده اقراه واقراه فكر تاريخ قراءه ثم لا واسع القران فكر انا في التصيب هو لا في العير ولا في الجمل لا قراءة عندك ولا فقه عندك وما يمكن يوصل من يفعل فقه والله níbi ìdíkanu tó béèrè ó ní lu àwọn ọ̀fẹ́ yẹn lè máa wọn wá sí àdéhùn fún wa kọ̀ lè dáhùn tí ó ní mà nípa bá àti lò mà nípa ẹ̀dá ìtọ́lọ̀ ẹ̀wọ̀n tó lọ́ọ́ fi ẹ̀wọ̀n táwọn

ní ẹ̀yìn rákà kejì láti kàkà ayá. Máàmù tó á ti dè. Bàtí máàmù ti dè, ẹ̀ máa ti subhanallah, subhanallah, subhanallah, ìmáàmù tó ń bá ọ̀rọ̀ sọ̀rọ̀. Wọ́n á ní gbogbo ìjẹ́ náà wá dé. Ìwọ́n rákà mẹ́rin ká títí ìmáàmù ti kí rákà kẹta ìjókòó wọn àbí ìburúkú. Ó ti kí rákà kẹrin kò sẹ́jọ́

títí lè máa fi kíláka kẹta ó fi kíláka kẹrin. wọ́n ti wá ju wọ́n ti sọ̀rọ̀ àrùn wa. ẹni tó wá kó lọ sòdì ẹ̀ tí wọ́n lò fún ọ̀rọ̀ ní màdíẹ̀ ọ̀wá pè. lọ́nà àwọn àmì ọ̀fẹ́ fi hàn pé àníyàn máa lọ lé kí ó. ọ̀wá pè ó ní ẹlọ́kùn àwọn kan lọ́sẹ̀ rẹ̀ láti pàpà. pàpà báwo níbi ẹ̀sìn ọlọ́. tó ó ní ọ̀sán ti dà tó wípé àwọn àkànwá àti ìmáàmù akọ ìmáàmù bá àwọn ọkùnrin ẹ ti dìde ti ha dìde o tó àwọn akẹ́kẹ́ ìsàlẹ̀ fún àtàlọ́ ráì ká ìmáàmù yóò dà fún ọ́ ráì ọ̀nà pìtẹ́ àmì ẹ̀ ti lọ́ọ́ ara rẹ̀ tí wọ́n fẹ́ papò àwọn èèyàn lọ rẹ̀ dá gbọ́tọ̀ o. àwọn náà wọ́n ẹ̀jẹ̀ máa wá náà ẹ̀jẹ̀ máa wá náà. ìwádìí kò kalẹ̀ tó láì máa tán. àwọn àti ohun tí bẹ́ẹ̀ náà àwọn àti ọ̀rọ̀ ti mọ̀. ẹ̀ẹ́dá fún un àpè láti mọ ẹ̀rí tó sọ ọ̀rọ̀ yóò fi àwọn ẹ̀rù ní ẹ máa lọ ní tó. Ìwà ìjọba ìlẹ̀ wa ti náà yẹn mọ̀. Àbíkú ọ̀gá ni ara wa ló. Àbíkú lọ sọ fà ọ̀. Àbíkú. Àbdùlá ìlú. Màzúrù kìnnì. Náà. Ẹni kan náà. ẹ̀yin náà lọ́mọ kó ẹ sọ pé láti wọ́n sọ pé tòjú wà láyé. na ẹ lórí ìjìnlẹ̀ lórí bí ẹ ṣe. Ada assignment nù tí ọba bẹ̀rẹ̀ tẹ̀lé ìgbà yẹn kí ni àbí ta orí nǹkan tó ọ̀sẹ̀ ń bọ̀. Ìyẹn bẹ́ẹ̀ lọ wá ìyàrí. نعم عبد الله ابن عمر باو ابن عمر باو غير عمر بعدين وباو عبد الله صح عبد الله ابن بحينة هذه الصحابي صلى الله عليه قال عبد الله ابن أبي رفاعة إنه يا كامل ànábi wá gbà tí wọn ò jókòó sàkáyà alákọ̀ọ́kọ́ wọn ti dì. àwọn yàrá ti sọ fún àwọn wà ànábi bá rọ̀ wọn kó sáré lọ́ba ẹ̀rí kẹsẹ̀ kẹsẹ̀ ẹ̀ sáré lọ́ba. nígbà tí ànábi wá parí òun kó tó ló fún ọ́nṣẹ́ lọ́rùn wọn forí kalẹ̀ lẹ́nu wọn forí kalẹ̀ ní ẹ̀rí. lórí ẹ̀rọ ti bẹ́ẹ̀ ní rí jókòó àdáyà nínú àdéhùn nítorí pé kìí ṣe rúkúnà lẹ́nu àrùkáàlì sọ̀rọ̀. torí tó bá jẹ́ rúkúnà lẹ́yìn náà òun lẹ́yìn ló lọ́rùn òṣèlú nígbà tó bá jẹ́ pé orígun mi nínú orígun òun ìforíkalẹ̀ gbàgbé ò lè jẹ ìforíkalẹ̀ gbàgbé ò lè jẹ. ثم افعل ذلك في صلاتك كلها lẹ́yìn náà bá a ti sọ yín ní kó a máa fi nínú gbogbo ọ̀rọ̀ rẹ o. ìjọba ti sàlàyé látàkà fún un. ìṣẹ̀lẹ̀ ha dá irú ìta sọ yín kó a máa lò nínú gbogbo látàkọ̀ kan. tó àkùrọ̀jọ kò tẹ̀ka àwọn méjèèjì wọn fi jáde bẹ́ẹ̀ fi hàn wọn. àwọn náà lè dáa lọ. àwọn tó rà mẹ́fẹ́ fà pẹ̀lú ìmọ̀ àwọn àpẹẹrẹ àwọn ni wọ́n fi jáde wọ́n lọ́pọ̀ lé Bukhari ṣùgbọ́n gbọ́dọ̀ yìí ṣùgbọ́n mo Bukhari ló fi jáde. ìpinnu máa ń já nínú ìwáyà tí wọn jẹ́ pé àwọn ẹni tí wọ́n gbà wá nínú ìwáyà tó fi máa já àwọn náà làwọn tí Muslim máa ń lò nínú àdéhùn tiẹ̀. nínú rẹ̀ hàtà tọkùnmá iná kan ìmà ike ńgbà tó bá dúró náà wàá dúró títí ara yóò fi balẹ̀ nídùú حديث رفاعة ابن رافع رضي الله عنه قال الإمام أحمد حديث ابن حبان قال وعندك إيه؟ حتى تطمئن قائمة أنا تشواجه كان إمام الطبراني وطب رواية رفاعة ابن رافع زاد من سرع المعجم الكبير في رواية من بيومية الإمام أحمد فأقم صلبك حتى ترجع العظام وبي أن يرجل دادا تلوبي مخبع على سبوه يعني كما تبعثوا أرجل دادا تأتون على سبوه títí tí gbogbo egun ìpadà sí po rẹ̀ tètè pé ní kíákíá bọ̀ máa lọ. Àlìmáàmù Nàìjíríà àti Àbùdáwò àwọn náà ti nínú àdéhùn ìpá àtẹ فإنها لا تتم صلاة أحدكم حتى يصدق الوضوء كما أمره الله تعالى إما كان في الفيديو في الشهر ولا تاريخ الذي يرى ما ثم يكبر الله تعالى أين يصلي الله أكبر ويحمده ويحمده يثني ويثني عليه yóò fi yóò yan lọ eléyìí ọfà ìyapa náà náà fà á nígbà tó yọ sọ pé ó kéka bí àjẹ tètè pé lásán àti tàní ó ti tó rárá o ẹni tó bá ma bá ti àti kò tó bá o ẹni tó bá ma bá àti kí ẹbí ti wá nínú síra àyẹ̀wò àtàwọn míì wọn àti kọ́ ẹni tó ma bá àti kí kọ́ sọ fún mi subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هنا نبي فوق قناة الله سبحانه بعد صلاة ولاية نوسطه وتجيبوا فاتحة سورة كده ṣùgbọ́n ẹni tó mọ fàtí àkéjì òkè fàtí à ìfẹ̀yìn kọ́lọ̀ kò tó ما في à ní àwọn pé ìwà àyà yìí ṣé ń tọ́ka sí ìwà àwọn òṣìṣẹ́ àná àdúrà tá a fẹ́ fẹ́ ọ nígbà tá a ti mọ̀ bá dùn àtàkì ó fẹ́ràn gẹ́gẹ́ bí wọn lè sọ àná. ìdẹ́lẹ́ àwọn ìwà aláṣẹ wa wọn ni wọn bẹ̀rẹ̀ wọn pẹ̀lú kí ni alhamdulilayi wọn fi láàyè. torí ẹ irúgbọ́nà tó ń tọ́ka sí fàtẹ́hà nítorí pé nínú fàtẹ́hà àwọn tó ń wọ̀ tẹ̀lé ọ̀hún. لله الحمد لله وثناء عليه nítorí wà ní fati àrò ìfọ̀pẹ́ bọ́lọ̀ ní ìyẹn lọ náà lọ́wọ́ àmì fati àrò wọ́n tọ́ka sí pẹ̀lú tuma. àti kó sì jẹ́ pé àmdò wọ́ọ̀dì wọ̀tẹ̀nà ọ̀nàrẹ́ wọ́n ní ti pẹ̀lú kíni ẹni tí ò máa fati àti àti nǹkan nínú àgọ́ à lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ yẹn ti ẹni kíni subhanallah alhamdulilayi àti wíwí. وفيها من الرواية هنا فإن كان معك قرآن فاقرأ القرآن ما تقبلوا لك بتوصل على رجله القرآن ما تقلوه لك وإلا فاحمد الله وكفره وأجله شوف أخاف الكلام ما أعرفه صوتي سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر وصلي وصلي وصلي وصلي وصلي وصلي láti rí láti tẹ̀sí rẹ̀. nínú ìwádìí àti àbìdánwò ìmọ̀kùnmọ́ eléyìí ò fi yọ àǹfààní tó wà ní ìgbọ́sẹ̀ ní mọ̀kùnmọ́ òfin náà ìwádìí ìwádìí náà rẹ̀ ṣe torí pé ẹlòmíì lọ́ba yọ sọ bẹ́ẹ̀ torí pé lẹ́sẹ̀ mi láti ta ọ̀sọ̀ kò sí náà ẹgbẹ́ wọn specialize nípa òfin ọlọ́ àǹfààní tó wà ní ẹ̀gbẹ́ tí àdéhùn àmì bọ̀kárí àti mọ̀sẹ̀ kò torí kíkọ̀ kan lórí ìwádìí àti mọ̀sẹ̀ kọ̀ nínú ẹgbẹ́ ọ̀sán ọ̀fẹ́ǹtẹ̀ lókè ìgbà tó bá ti pé gbólóòtọ́ fẹ́ lò fún akọ́dàjọ́ sínú ìwà yàtọ̀. bóyá gbólóòtọ́ fẹ́ lò fún ìdájọ́ nínú ìwà yàtọ̀ ìdí lọ́wọ́ kò sínú sí ọ̀kadà ìmọ̀ọ́sẹ̀. àwọn oníṣẹ́ láti padà sí ìgbésẹ̀rẹ̀ nìyẹn kó mú ti ẹ̀wà lóko wá. kọ̀ wá sí ìwádìí sẹ́ẹ̀rì wá àti tìrìmì bíi náà fẹsẹ̀ nílẹ̀ àbẹ́ òfẹsẹ̀ nílẹ̀. ṣùgbọ́n kún tó ń wá ṣùgbọ́n àlàyé ẹni lórí tó wà ní buhari àti mọ̀sẹ̀. èyí tá a ti bùkátà láti bá àwọn náà yìí torí kí ọ̀rọ̀ táwọn ń bá a sọ kó lè wáyé wa. torí rẹ̀ ìlọ́pà làwọn olùmọ̀ọ́dé ń sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́ náà ń pè ní mọ̀kàkàràjà. alẹ́ tó kọ́ra ó bí àwọn tó yà sáà ń pè ní kíni mọ̀kàkàràjà. bí buhari ti ṣe wà. wọn náà lọ sí ìwáyà àwọn àdéhùn ìwé tó wà Buhari gan náà tiẹ̀ sí ìsọ̀nà ní Buhari wọn wá gbólóhùn lórí tí ó jì nígbà tí wọn náà bá bẹ̀rẹ̀ sí ìwáyà àwọn àdéhùn yẹn tí wọn ti jáde Buhari wá èyí tiẹ̀ lórí àbájọ ìfọ̀ wà mẹ́ àbájọ ìfọ̀ wà mẹ́ ilé ìyàn tó di àgbà tó nínú wa ilé nínú torí iná ìlànà ọdún máa ń tọ́ka tó tún wá nù wáyà tó tún wá nù wáyà tó tún wá nù wáyà tó báyà tó wá nù wáyà tó ti nà ó kíra tó ọ̀kókọ rẹ̀ rí wọn ìwọ́n lọ tó mọ́tò láti bẹ̀ dá ọ báyà nù rẹ̀ ló ti wá wá àgbẹ̀ká tó lè bẹ̀ dá wọ́n lọ́ ọmọ ṣùgbọ́n dá ọlọ́gba ìbáyà tá a fẹ́ lò ìwà káfíń lò torí ẹ̀ gbogbo tó lẹ́yìn náà kò ké fásíà ẹ̀rọ káà nínú bùkárí lẹ́yìn náà ké fásíà ọmọ àkótó fẹ́ tó wọn bá fẹ́ kọ́ ndị ìké ẹ̀ ndị rẹ̀ fún ndị síbẹ̀ làwọn ndị sọ pé ndị ló ní ndị nípa òwúwà ndị ndị majority àwọn tó kọ ìlànà ìlànà àwọn fún àyàwó ìjọ wà láàyè ilẹ̀ náà wọn ti sábà ń lò bẹ́ẹ̀ tuntun tí àyà kan àwọn àdéhùn tó ní ìgbòho ẹ̀ wà ní. torí ẹ̀ àbùdá lóòrò wọ́n bí ẹ̀rú láti rí pé àmì ìtura rẹ̀ láti ní sáwọn yòókù náà ìṣàlọ̀dá wa nù wọn. وكان يؤيده الإمام الترمذي رحمه الله سبحان الله عن ظاهر كله بقوادين وترحمه في صحيح حسن صحيح صحيح القول ترحمه في حسن لا نعرفه إلا من هذا الوجه حسن غريب حديث ضعيف ابن حبان رحمه الله وأتوا ثم بوجهه tó bá ka fati àtàkà tó bá wọ̀ ẹ̀rí pé nùtà wúlò ó ti máa ṣá ọ̀wọ̀ kí ẹni tó lọ́wọ́ bá gbà lérò wọn láti rí ká nínú ti ibùdó ìbá kàǹtó ọba fẹ́ ẹ̀yìn ti ti máa gbé wọn má ti lọ owó náà ìlà ìṣọ ọ̀wọ̀ ọ̀rọ̀kùn àárín ẹja tó bẹ̀rẹ̀ lónìí. ilé ìjẹ́ àdéhùn àlùmọ̀sí òkàlà àti ti máa ń rí máa ń lọ wí ọ̀rọ̀ ìdáwọ̀ olùmọ̀ yóò kò ṣe sọ wọ́n ní gbogbo dáhùn sọ́ka fún arákùnrin yìí tó wá ìṣẹ̀lẹ̀ nínú àdéhùn yìí níbi ni gbogbo wọn jẹ́ kí ni واجبات الصلاة وأركانها واجبات الصلاة وأركانها وهي أن تقول في حديث lórí àtúnṣe pé nígbà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ká lè nínú àwọn kọtọ jẹ súnà àwọn kọtọ jẹ súnà wọn ní wáńbì lórí pé dákàlà ní wáńbì àwọn nìkéni àwọn ọ̀ràn àyàn àwọn àwọn ètò ìfipá gbọ́dọ̀ bòjú tó kí wọn lè wà lálàáfíà wọn máa kó fún alẹ́ àkọlé tó péye nínú ẹ̀kọ́ wa wọn kó ràn lọ lórí àtúnyà àti olùkọ́ àkọ́ yìí pé wà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت ìgbà tí àwọn èèyàn ti lórí ẹ̀ ló ti bàlá ẹ̀ láti fi ra rẹ̀ gbà. ẹ bí ẹ̀ ń kírun lọ mẹ́rin àti tó ń kírun náà ọkàn ò sí lórí rẹ̀. nígbà láyé wa ń bẹ̀ ká tuntun kí kò sí. because ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run fákìrọ̀ àwọn àyàn kan lẹ́yìn méjì lójúmọ́ ló kọ́kọ́ àyàn náà láti ṣe àwọn àyàn tó ń kọ́ àyàn tó kí ló dé tẹ̀sí pé lákọ̀ọ́kọ́ ọ̀kan ń bá lẹ́kùn bẹ́ẹ̀ lẹ́kùn ilé ìyàwó sílẹ̀ lọ́sẹ̀lẹ̀ orí ẹ̀ ọyọ̀ kan náà kò mọ dúdú dáadáa. Alákọ̀ọ́bá ń torí wọn mọ. àmọ́ àmọ́ àti sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè fi wọn kọ sọ ara. ẹni tó sọ lẹ́sìn ẹni ò ní wàhálà ẹni tó sọ lẹ́sìn ló láwà. Tó bá lè ṣe nǹkan kan kọ́ máa Kò sí ní kí ó lè mú pé yáàyà ni ò lè lágbára sí ẹ̀mí rẹ̀ kọ́ máa rò sẹ́yìn ìgbà rẹ̀. ṣùgbọ́n sẹ́ẹ̀dì lù wọ̀pá ẹ gbìyànjú láti dín ìròyìn yín nípa àtàmì ìtòyàtọ̀ sọ́nà nígbà tẹ̀ máa ń kí ọ. èèyàn gbìyànjú láti kó ọkàn rẹ̀ níjànú láti sẹ́ẹ̀ máa tó ikú ọ̀sẹ̀ lọ́wọ́. ìròyìn ọ̀rọ̀ ìkírọ̀ ọ̀pọ̀ àtẹ̀míjẹ́ wọn tó kọ́kà yẹn wá sí ibi ọ̀rọ̀ ní ìfẹ́ wọn àtọ́kà padà tí wọ́n ti ń bí ọ̀rọ̀ ní ìfẹ́ wọn àtọ́kà padà tí tí ó ti jẹ́ pé ètò òfurufú tọ́lọ̀ lọ́pọ̀ jù. ìbára ti sọ̀rọ̀ wá àti sọ́kà fi yé wa nínú àdé tí kò sí lẹ́sẹ̀ kí òun tẹ́gbà ara rẹ̀ kà. nítorí pé èrò èrò oríṣiríṣi náà máa wá sí i nígbà tẹ̀ ń lẹ́yìn tí wọ́n fẹ́ sọ́kà sí ọ̀nà tí wọ́n fi gbé ń kí òun tí màá bá ka ṣúgà rẹ̀ ní ìpàkà tó bá mọ tó wà mọ tó wà sí mọ nǹkan tó wà máa pàṣẹ kí n bọ̀. ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ bá ká kí ó kí màá mú kàkà máa jẹ àbí kàkà máa ká pẹ̀lú rẹ̀ nítorí pé ìrìn àti àti náà lọ́wọ́lọ́wọ́ ní ibi pa wà ní ẹ̀kọ́ lórí délé ọ̀gbọ̀dọ̀ pàtẹ́lẹ̀ ọ̀gbọ̀dọ̀ pàtẹ́lẹ̀ ní màá mú wà á tẹ́tí láti máa gbọ́ kéńké. nítorí àyíká sọ lábẹ́ òṣìṣẹ́ yà láti fi pàṣẹ à. gbọ́dọ̀ kó ti dé ìbámu tó ń fi súra lọ nítorí pé àti ìtọ́tọ́ pàṣẹ àti pàṣẹ pàṣẹ àwọn ìrànwọ́ fi lálà. wà á tètè ké. ìyẹn kí Kalau kita ya solat dengan iman dan nurul, kalau kita ya jauh. Nah, Àwọn tí àwọn máa ń bá lọ́wọ́ á tó ṣe kò látàrí pé ìmọ̀mù wa ó lẹ́yìn sí ìṣẹ́ tó wá sí náà èyí orí kí ni wọ́n á fi sí wọ́n á tún ìmọ̀mù jẹ àtàrí àtúntò lórí ìmọ̀mù wa dáa pé náà tó bá tún gbà pé lóun sí bẹ́ẹ̀ ni wọ́n kà jẹ́ tó kò ní kàmì lẹ́yìn àti wá sálámà ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ látàrí ìgbà àmọ́ tó bá kọ́ mọ́ ọmọ èkó ti di ọ̀rọ̀ sí ìta àwọn ọmọ lánà nà. Ṣé máa wà ní ipò òṣèlú? Ṣé àwọn àdéhùn tó pọ̀ jù wọn sọ fáwọn ìlú ọ̀pá ìjọba? Àdéhùn kan sọ fún ìlú ọ̀pá ìjọba. Torí ẹ̀ sí ìlú ọ̀pá nígbà kan tó sì yà lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà òṣèlú tó

kò sí ìrọ̀lẹ́ ìgbọ́dá ní pẹ̀lú ẹ̀yìn káfó ọ̀tá bá obìnrin ọkùnrin lọ́tà wá. Àwọn ẹ̀kọ́ ọkùnrin tó bá ti á ní káfó obìnrin. Ìlànà ìwà ń torí pé ńgbà mi gbàrà dé ní máa dá wàhálà rẹ nípa òkè tó bá wà rẹ fa tó kí ni wàhálà tí wọn fẹ́ kí ọkùnrin àná tí wọn fẹ́ kí ọkùnrin àná wọn fẹ́ kí ọkùnrin wọn fẹ́ kí gbogbo àkùnrin àná nígbà tó bá tẹ̀ wọn lọ́wọ́ àti òwò ìwà àti ìmọ̀ tí kò sí lóṣù bá ọkùnrin àná lọ tó máa kí ọ tí ọ̀nà wọn lè dúró déédéé kò ọmọ ìgbé rẹ̀ olùkàdé fúnra rẹ̀ olùmọ̀ àwájú lóde ìjọ ìjọra ẹ̀sìmà níbi ọ̀pọ̀lọpọ̀ tó bá gbé àkùrá rẹ̀ nìkan lọ́dún máa ń ṣe kò níjọ àkùrá rẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ pọ̀ èmi tó máa ń gbé lọ́wọ́ lórí ẹ̀rọ ìjọba ọ̀hún àdìgbò ọ̀la àdìgbò ọ̀la ṣe kọ́kọ́ ló bá fẹ́ dúró pẹ́ ẹ̀ ṣé kó ló àwọn àkọ́kọ́ láti má fi nọ́mbà. Bàbá àlẹ́ ìgbà òkè ẹ̀ wà lọ́wọ́ dáadáa. لكن هو شايف والله الحمد لله رب العالمين والحمد لله رب العالمين الرحمن الرحيم ما جيت اليه ọwọ́ òdòdó kò rí mi wọ́n sọ pé ó rí mi. sọ̀rọ̀ lọ́pàá lọ́pàá ni fi àyè irú rẹ̀ lẹ̀ kò sí òun fẹ́ kí fẹ́ gbà mí láyé lọ́pàá ọ̀bẹ òfin lọ ọlọ́dà sí àbí òyọ àti pé òun tí wọ́n ti gbé oníkọ́ máàkì rẹ̀ àti pé oníkọ́ máàkì rẹ̀ kí ló dé tí wọ́n á kọ́ sọ lẹ́sẹ̀ kékeré torí de ilé ẹ̀dá fẹ́ máa sọ ọmọ òṣèlú ìyá rẹ̀ ọ̀gá. Yàtọ̀ sáyẹn ti wà ó máa ń lẹ pé yàtọ̀ wà yàtọ̀ wà tó bá wọn sọ wọn sọ lọ olóyún sára yóò sọ lọ. Ìyàtọ̀ gbọdọ̀ rí nǹkan tó kọ́ máa dà kọ́ sọ. Olùkọ́ ní kọ́ máa bá àwọn ẹbí sọ̀rọ̀ ẹbí sọ̀rọ̀.

wà bọ̀ sí ọ̀nà ẹlẹ́yìn tó lójúmọ́ wà á ìpínlẹ̀ ní nákìlá ló dé ilé yẹn wọ́n pè ní ìhádẹ́ tó padà kó ti bí ọ̀nà tó wọ́n kàn yìí èyí tó ọ̀nà ẹ̀rọ tí máa nà. Àlọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bẹ̀ kí ọ̀nà tí lóun tó lọ́ọ́

fìlà báyà lórí bẹ́ẹ̀ ni ẹ̀yà fìlà wọ̀. wọ́n báyà nígbà tí wọ́n yẹn ẹ̀yà fìlà wọ̀. ìlú rẹ̀ ti dé. ẹ̀rọ àtàlẹ́ di ìwúlò kíkí. Bẹ́ẹ̀ni lọ́bẹ̀ sí, òtítọ́ lánàá lè ṣí, òtún àwọn fẹ́ òkú wọ̀ wájà tó tí wá fẹ́ òkú wọ̀ àgbà pé kí èso tó wá ní ọkọ̀ máa sáré lè fi wà lọ́ba wọn tó bá jà lọ́dà yìí. nítorí bá lọ́dún sọ̀rọ̀ bá lọ́dún sọ̀rọ̀ lọ́dún ìwé lọ bí wọ́n ti sọ ẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àti ilẹ̀ lọ tó wọ́n á ti gbé ọ̀pọ̀ sáré fún ọ̀rọ̀ ìmọ̀ àkọ́rọ̀ rẹ̀. ṣùgbọ́n tó wá pé tó fi kí díẹ̀ lásán ló kù tó fi parí rẹ̀ wọ́n lọ أعماله تقوى على البراءة الدنيا في قال القول نعم نعم. وعليكم السلام. يا أبو بكر بن سعد صفوة يوسف سواء كان أو عليه إذا تقول. أي ميلو. ما أقول لك راجع واحد. ìjọba bí mo kù lẹ́yìn. Ó sọ ma já wa ní ìlú lẹ́yìn ẹ̀wọ́ nìkan lọ wà ẹ̀ wọ́n náà tó sáfù ó sì aláwọ̀ pọ̀ àwọn àti lọ́nà tọkàtọkà pé tẹ́lómi ọ̀wá ó tó di pé ìmáàmù okòókò tẹ́lómi bá ti wá ó tó di pé wọ́n ti di ọkọ̀ ọ̀bá àgbà àmọ́ tẹ́lómi ọ̀bá wá ọ̀bá àgbà Thank you. wọ́n sọ fún wọn pààyàn lẹ́yìn ó lè kọ́ lọ sí tó bá wù ọ́ tó bá wù ọ́ lọ́ọ̀dà lọ kìí sọ̀rọ̀ àyè kìí ṣe sọ́nà kìí sọ̀rọ̀ àyè kìí ṣe sọ́nà torí pé láti òfin ọlọ́ọ̀ láàmú fẹ́ káwà àbúrò àyè ìgbà sáfù alákọ̀ọ́kọ́ ọ̀dà tó gbé sáfù kejì ọ̀dà tó sáfù kẹta ó sì dájú pé sáfù kẹta ọ̀dà yìí sáfù kẹrin wọ́n á jẹ́ ní kọ́mà wọ́n á fà mí pé kí n máa wọ̀ máa bọ̀ á bọ̀. Sọ́kà wù ó ti tẹ̀lé ọ àmọ́ kò ti fà á wọ̀. Sọ ọ́ lẹ̀ o. Yorùbá ọmọ tí ó lọ sí ìgbàgbọ́ kíláàsì rẹ̀ tó àti ayọ̀ lọ. tó bá torí kí ọmọ ìyá rẹ ló lè láǹfààní àti bá àwọn tó wà lọ bá àjọta rẹ. ṣùgbọ́n wàhálà kan tẹ̀ gbàtó bá gbọ́ sẹ́yìn àti pàlàbólẹ̀ láàrin èèyàn tó wà lọ́sùn àtòsí rẹ̀. ilé ìwà àti rìpọ́tì jẹ̀tẹ̀ sílẹ̀ fún àṣepọ̀n àti pàlàbólẹ̀ fún àṣepọ̀n torí àwọn tó àláti dì wọ́n tó àláti dì àlàfo yẹn àyẹ̀wò àkùsọ̀rọ̀ láti bá kú sàn kí ẹlòmíì bá ti kí láti kẹta wọ́n wá tún láti bọ́ sáyé rẹ padà wọ́n á lọ sí àwọn èèyàn tó kún sọ fún ọ tó fi lè bọ́ sáyé rẹ padà nítorí pé ọrọ̀ awájú ó lóore fún ọdún kan wà ní ibi tó ń pọ̀ lọ. wọn kò gbọdọ̀ fàyè yẹn lẹ̀ lóko nítorí pé wọn máa ní kí wọ́n padà síbẹ̀ wọ́n padà síbẹ̀ láti sá lọ́ máa lo ìyàn fúngbà wò. يصيرون مثل العقول مع الشيطان من عن المنصبات تدعو خرجة في الشيطان إلى العقول مع الشيطان شيطان لأمين wọ́n ti rẹ̀ pé àwọn tí ẹjọ́ tó lórí ọ̀rọ̀ nítorí káwọn bá fi àlàfo lè fún àṣepọ̀ àwọn náà máa ń tàbí. ìtọ́ yẹn ní kíkẹ́ bá ya ẹsẹ̀ wa kí yíyà bá ya ẹsẹ̀ wa kọ́ máa tayọ bí ìdìkà wa ti mọ̀. bí ìdìkà rẹ̀ ti mọ̀ ẹsẹ̀ rẹ̀ máa tayọ nígbà tó bá ya lórí wa. torí tó bá ti yà tayọ bí ìdìkà rẹ̀ ti mọ̀ kò ní wọ́n fún wa. ẹlẹ́kẹ̀ẹ́jì wàá kó nira bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún àti nígbà tó bá ti ya ẹsẹ̀ rẹ̀ tayọ bí ti ya rẹ̀ ti ma. ìdí ni tó ti jẹ́ pé tí wọ́n bá ń sojú kòkòrò kẹ́ ẹ má fi àlàfo lẹ̀ fún àṣẹ wa ó wá ti ẹsẹ̀ rẹ̀ tayọ bí tẹ́bi ká rẹ̀ mà ẹsẹ̀ ló ní wọn ya ẹsẹ̀. kò ní ràn lọ́rùn yóò sì máa kó ìnira bá ẹni tó wà lọ́tún àtòsí rẹ̀. wọ́n yọ ní tèmi òun pa ẹsẹ̀ rẹ̀ pọ̀ ló fi tẹ́bi ká rẹ̀ ti wà. ìgbà bí bí èjìká rẹ̀ ti wà ó ń fẹ́fẹ́ yàn ní kara wọn. Wọ́n wá lọ lé mú. Àti wọ́n lọ lé mú ó fẹ́fẹ́ jẹ ó sì yà púpọ̀ jù. Òní wá rọ̀ lọ́rùn láti dúró ó fi máa fóònù ra fóònù náà. Ìgbésẹ̀ ẹ̀sẹ̀ ká lé lọ ká lé lọ ká lọ mú ní Nàìjíríà. Á fi ẹ̀sẹ̀ wá ti gbé àti tó máa ta ọ́. Ìlú ẹ̀ máa ń tẹ̀ ẹ̀sẹ̀ nígbà tó bá ya ẹsẹ̀ rẹ̀ àwọn ti tẹ̀ mẹ́lẹ̀ wọ́n ta ti rí kí àlàfo wọn bá fún àtẹ̀kọ́ wọn àti ẹsẹ̀ yẹn ti mú ẹsẹ̀ rẹ dáadáa tó ẹlòmíì fún wa alágbára ju arọ ẹlòmíì bàtọ̀ ọ̀sẹ̀ yẹn yọ̀ mọ̀ ọ́ tó bí ọba kọ ọjà láti jọ ọba ti kó ọ̀rọ̀ fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ àyà àti rẹ tó gbá ẹ̀rẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ gbà láti ṣe ọ̀ṣẹ́ kọ̀ọ̀rọ̀ láti ẹ̀sìn kan tó wá fẹ́ lọ sórí náà máa ń ṣe lọ́nà tó fi kó ìlà kó ìlà sórí náà táwọn ọ̀rọ̀ náà. àbí èyí wa wọ́n yẹ máa fi àlà tó lè wá ṣe kọ́ lẹ́sẹ̀ yìí láti parí tí ọmọ kàkà tó ti lé bí ara wọn tí ìdí bẹ́ẹ̀ tó ti lé bí ara wọn sáńdé. tó tó bá ti kàn án lóòní kó wọn kó wọn lẹ́sẹ̀ kó fẹsẹ̀ rẹ́rìn lẹ́sẹ̀ wọ́n gbà ọ̀rọ̀ tó kò fẹ́ẹ̀sì ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀ ọ̀fẹ́ ló lọ fẹ́ẹ̀sì ẹ̀sẹ̀ rẹ̀ tó ọ̀ ní kò fẹ́ẹ̀sì ẹ̀sẹ̀ pẹ̀lú ìjẹ́ òṣèlú tó wà láti ìlú bá ti wọ inú nǹkan àbúrú ló máa ń bí. Thank you. nínú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. náà òun wà ní ìjókòó ìwà dúró kó sí wà kí lọ fẹ́ fi sẹ́. Thank you wọ́n máa ń ṣòwò nílẹ̀ ẹ̀jẹ̀ tí ó bá ti dé ìlà ìwọ òjò ń sáfù wájú. ilé ìwà máa ń fà tó jẹ́ pé ìgbà ìmọ̀ àtẹ̀lé sáfù wájú ní kí ìsìn tẹ́lẹ̀ òṣàfù kejì ó ti kún ẹ̀ka kù lọ. ẹlọpẹlọ gbogbo ẹ àwọn àmì àìmọ̀ká ìrẹ̀lẹ̀ ìlà òkú. Bọ́lá àwọn gbáàsì máa fẹ́ nítorí ẹjọ́ ni. pé ìjọba kẹ́wọ̀n sáà ti kò olùlàkìlẹ́yìn wọ̀nyọ́ àwọn onílàkà àti màlúù yẹn kò ló ká bàbá tó tọ̀ sọ́ọ̀kì náà bọ̀ nípa bókè fìlà bókè fìlà ó dà sí onímọ̀ àwọn onílàkà yẹn. àti òun lè dàrú lè dàrú má lè má mọ̀ lọ́rùn mọ́ òtún sí i. àyà ìgbà tó bá lọ sí ọmọ ọgbà gbé lórí rẹ̀ ìnáná alábẹ́jọ́ mẹ́kọ̀ọ́ àǹtà kẹ́mà tẹ̀sọ̀ ẹ̀yìn dàrú ètò tẹ́lẹ̀ kí wọ́n èèyàn bíi yín lèmi náà mo gbà pé kí tí wọ́n gbà lọ bá gbà bí ara mi. òṣùgbọ́n ẹni tí òde bí làkọ́ má tó sáfù alákọ̀ọ́kọ́ eléyẹn àfikún ni nínú ètò ìtara rẹ̀. ìpìlẹ̀ ìdẹ́kọ̀ náà mùsùlùmí náà ẹ̀yẹ kó náà máa dé fìlà ẹ̀kọ́ máa dé fìlà ẹ̀dẹ́ fìlà gbèsè dọ̀dà. òṣùgbọ́n pé bọ́ọ̀lù àti dé fìlà bọ́ọ̀ sáfù kéèké. ṣé bí dáhùn náà lọ́wọ́ àti sáà tó ń gbé ọ̀dà kékeré kékeré lórí wọn lẹ́wà ẹ̀wà mọ́tíláṣí ọlọ́ ọ̀sẹ̀ tó ń tóbi náà wò wọ́n ti tó kéré rẹ̀ pọ̀ lọ́wọ́ àwọn ojú rẹ̀ tó ń gbé ha. ẹ̀rọ ìgbésẹ̀ ọ̀dà ìbò mi wà lẹ́yìn tí ó ti fi làlá ẹjọ́ àwọn láàánú òṣìṣẹ́ kàwé wa. gbogbo lẹ́yìn àwọn tó ti wà nípa ọlá tí lè fi sáfìlà wà ní kírun ẹ̀bùn tí káwọn gbogbo ẹ̀ mọ̀ wá ní ọlá náà. ó ti ẹni kan jẹ́ pé ìmáàmù àgbàlá ìmáàmù yá ẹni tí wọ́n á bọ́ síwájú láti gbé ìmáàmù tó yẹ òun ìmáàmù ti wù fún ẹ̀ ìmáàmù láti lè pa lórí fún ẹ̀ ní àgbàlá ìmáàmù yá òun wà mọ̀ òun tí ń sọ̀rọ̀ padà àwọn fún àlẹ́ ìyẹn fún àwọn ọmọ tó ti ká ọ̀la ó ti ọ̀pọ̀ márùn-ún lásìkò lẹ́jẹ̀. ọ̀pọ̀ márùn-ún lásìkò lẹ́jẹ̀ lọ́kẹ̀ ìṣòro ní ọ̀pọ̀ wá mọ́ wá mọ́ lẹ́yìn ìṣẹ́gun ìṣe. bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ kó wọ́n ti láti ẹjọ́ rẹ̀. ẹ̀jẹ̀ nígbà tó dá òkò lójú tó wọ́n lè òun wá tó ìfẹ́ lè padà. ẹni tí ẹni tó tún òkú òfin láìsí ìlànà oṣù ìlànà báwo yẹn tẹ̀lé ní àbọ̀ àtẹ̀lé lápapọ̀ ìlànà wà lẹ́yìn oṣù bẹ́ẹ̀ parí. gbèrò ọ̀kẹ́ kọ́sù orin àjò ọdún sí méjì orin àjò ìwé wa wọ́n ti pè ọmọ fúláṣí ẹ̀kọ́ tó wọ̀ rẹ̀ wọ́n á sọ nígbà tó ti tán àjáde wọ́n àjáde ọ̀dún tẹ̀ lọ́nà tó hàn tó wà fún ìṣàkóso. الحمد لله